ọdún ní fún ọ o happy birthday wúrà mi. Fresh FM. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán Fresh FM one oh five point nine Ìbàdàn let's go. fresh, fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh one oh five point nine FM your feel good radio. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn a kò sinmi òní lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sinmi aláyọ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láàyè ìdẹ̀ra ká tó lọ darapọ̀ mọ́ ètò tọ́pọ́n sọ́kàn wákàtí kan pẹ̀lú ọlọ́run pẹ̀lú pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù ẹ̀já tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti sọ fún gbogbo èèyàn wípé arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ ọmọtọ́ṣọ́ Anthony ó ń wá yellow travelling bag kan táwọn nǹkan wọ̀nyí tó wà nínú ẹ̀ original primary school living certificate original SSCE certificate original state of origin birth certificate original admission letter àti printout jam result yellow travelling bag ọ̀hún àwọn nǹkan wọ̀nyí ó wà nínú ẹ̀ ó sọnù nínú ọkọ̀ micra kan mo tó ń lọ láti challenge lọ sí Iwo Road lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù tá a wà yìí láago kan ọ̀sán gẹ́gẹ́ arákùnrin ọmọtọ́ṣù Anthony ó wọ mọ́tò ọ̀hún láti Muslim lọ sí Iwo Road à ń rọ ẹnikẹ́ni tó bá bá wa kó báàgì ọ̀hún kó kó pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero zero zero eight one four three one one five seven seven four zero eight one four three one one five four seven four tàbí zero eight one four one eight nine six seven three seven tàbí kẹ́ ẹ kàn sí àgọ́ ọlọ́pàá eléyìí tó bá súnmọ́ yín jùlọ ẹ ṣe púpọ̀. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà jẹ́jẹ́ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ́ ń sá lọ tẹ́ fẹ́ já mi sílẹ̀ kò jọ. àdàgbàdà afẹ́sáré rí ọ̀nọ́rẹ́bù wa ni ọ̀nọ́rẹ́bù tó gbayì ó yá ọ̀rẹ́ tẹ̀lé wa kíwọ náà wá mọ yìí ọ̀nọ́rẹ́bù tó gbayì. ìgbádùn dé. <laughs> àṣé gbogbo wa ni ọ̀nọ́rẹ́bù fẹ́ yẹ sí fún iṣẹ́ takuntakun tá à ń ṣe láwùjọ jẹ́ kémi náà wá jọ yín lójú báyìí with the ọ̀nọ́rẹ́bù tó gbayì. ẹ ìwọ náà gbọ́ ń pa ẹ̀ àdàgbàdà wàá gbayì bí ọ̀nọ́rẹ́bù. <laughs> Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì kí làbá tún máa wí onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm ìbàdàn. kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú. àlejò ńlá àwọn lájọ wà nínú stúdíò lẹ́nìí iṣẹ́ tí wọ́n á dẹ̀ ṣe pọ̀ torí program èní mo dìídì gbé sílẹ̀ fún àwọn ìyá bí èní ṣe jẹ́ àyájọ́ àwọn ìyá àwọn màmá Mother's Day so kì í ṣe pé màá kí gbogbo àwọn màmá nìkan a máa gbàdúrà fún gbogbo àwọn màmá màá bá gbogbo àwọn ọmọ sọ̀rọ̀. ìdí nìyẹn tá a fi lọ gbé màmá nínú ẹ̀mí ìdí nìyẹn tá a fi lọ gbé màmá nínú ìrìn àjò òpó tàǹtọ̀. mo ní ayọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wà nílé pátápátá tó ráhùn náà lọ́ máa gbàdúrà ló máa ṣe ohun gbogbo màá dẹ̀ ètè ṣe ojú òpó sílẹ̀ ajínrere wòlíì olùṣọ́ àgùntàn olórin ẹ̀mí àgbà bọ́lá ààrẹ àwọn ló wà nínú stúdíò pẹ̀lú wa gbogbo ẹni tẹ́ ti dáàpọ̀ pẹ̀lú wa lórí Facebook live ẹ bá mi ṣí ẹ̀ dáadáa kí àwọn èèyàn lè darapọ̀ mọ́ ìrìn àjò yẹn. màmá Bọ́lá Ààrẹ lájọ máa rìnrìn àjò yẹn kó tó di pé a máa gbé fún bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremi. ó dẹ̀ jẹ́ àṣẹ báyìí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ kí màmá tiẹ̀ kọ́kọ́ súre fún wa kí màmá kọ́kọ́ súre kí wọ́n kọ́ kí wa kí gbogbo wa pátápátá ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ ohun yẹn ohun tẹ́yìn kọ̀ nílò òun ni pé kẹ́ ẹ máa ṣàmì ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ dọ́dọ̀ Dáre Power of Praise orúkọ yẹn náà la dúró lé lórí orúkọ Jésù. dáre pop nìyẹn dáre power of praise ẹ kọ́ máa ṣàmì gẹ́gẹ́ bí àwọn màmá wa bó ṣe máa máa súre fún wa. ní orúkọ jésù kristi ti nẹ́sárẹ́tì. àmín. olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà láàyè dòní a gbé orúkọ yín ga àdúpẹ́ o pàápàá lórí ìyá lórí bàbá lórí àwọn ọmọ olúwa àwa yàn pé a tún ṣe ọjọ́ ti ìyá lónìí o olúwa gba ọpẹ́ wa. àmín. gbogbo ẹ̀dá alàyè tó ń gbóhùn mi yìí kí ire ọ̀run kó máa mọ́ wa. àmín. ibi gbogbo tí ẹ wà lórí ilẹ̀ alàyè àmì ọ̀gá ògo kó ráǹdì ẹnìkọ̀ọ̀kan wá bí òṣùmàrè tí ò ṣe é fọwọ́ kàn àánú ọlọ́run kó bá wa gbé o olúwa nínú oṣù kẹta yìí àti ọjọ́ àti ọ̀sẹ̀ àti oṣù tó kù nínú ọdún yìí má àṣìṣe. àmín. má jẹ́ àṣọnù májà dẹ̀ntàn wá kiri orí wa májà ó gbàbọ̀dẹ̀ májà aráàrin fọsẹ̀ sí olúwa dáàbò bo àwọn èèyàn rẹ gbogbo ibi tá a wà kí ààbò ọlọ́run ó dájú ẹni ogbó ìgbàanì ẹ para àtọkàn wa mọ́ ẹ bá wa ṣe ohun gbogbo ẹ májà ṣìṣe lọ́dọ̀ rẹ májà kọsẹ̀ májà kọnu <laughs> olúwa má bínú sí wa ẹnì kọ̀ọ̀kan wa olúwa má bínú sí wa kí gbogbo wa kó lè ní iyè tí kò ní pẹ̀kun. àmín. ní orúkọ jésù kristi olùgbàlà wa. àmín àmín àmín lórúkọ jésù. anáwó with God tó ti dé. òun oníwàásù làwa fẹ́ gbọ́. anáwó with God tó ti dé sẹ́. òun oníwàásù làwa fẹ́ gbọ́. kọ́ni we are all ready a ti ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are all ready a ti and now with God wákàtí kan pẹ̀lú ọlọ́run. ìrírí ayé. fresh one zero five point nine fm. ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kó. mo láìkí bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣí ẹ̀ mo ti ẹ̀rí mẹ́sẹ̀gì àlùkò yétúndé wọ́n ní ìyá wa olóríire so màmá náà ń dáhùn ẹ jọ gbọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook live pẹ̀lú wa mo fẹ́ kẹ́ ẹ share ẹ̀ dáadáa torí àwọn tí ò lóore ọ̀fẹ́ láti wò báyìí wọ́n á lè wò létà àti pàápàá jùlọ gbogbo àwọn ọ̀rẹ́ yín torí ẹni tí ò bá wò á padà dùn. nítorí pé ètò kan tó sọ nípa ìtàn ah, ah. àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ sinmi pẹ̀lú àwọn nípa ti megaphone ti àwọn missionaries ẹ ṣe púpọ̀ o ẹwà èdè jíṣẹ́ ẹni tó mú owó wá sí ọ́fíìsì tó fún ẹwà èdè inú mi dùn púpọ̀ púpọ̀ mo dẹ̀ gbàdúrà fún yín lórúkọ Jésù Olúwa bùkún yín lọ́pọ̀lọpọ̀ àti àwọn tí wọ́n fún àwọn tọ́wà lẹ́nu lóró ní owó gbogbo wọn òun lọ jíṣẹ́ mo dẹ̀ mọ̀ ọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀gbọ́n tí wèé mọ sọ́nù wèé ní máyà orí kẹrin ẹsẹ̀ kẹfà yẹn ó ní gbogbo di náà la mọ kanra wọn nítorí pé àwọn èèyàn ní ọkàn láti ṣiṣẹ́ ohun tá a sọ náà ni pé a fẹ́ ra megaphone fún iṣẹ́ ìyìn rere tá a fẹ́ ṣe ní ìgbèríko àyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìde ìrànlọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń gẹ́gẹ́ bí mo ṣe sọ ǹjẹ́ mọ̀ pé ẹni tí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ odindi owó five hundred naira five hundred naira ló fún ẹwà èdè inú mi dẹ̀ dùn púpọ̀ púpọ̀ torí ó wọ mọ́tò wá ohun tó ní nìyẹn mo máa ń sọ ṣẹ́rí one one thousand naira nǹkan tá fẹ́ ra fifty thousand lẹ́yọ kan tá a fẹ́ ra fourteen àti ṣàwó yẹn jọ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ènìyàn fifty bá fi one one thousand naira sílẹ̀ ẹyọ kan yẹn ti yanjú nìyẹn five five hundred nígbà tá a bá ṣa ogun ẹjọ bẹ́ẹ̀ dẹ̀ làwọn èèyàn five thousand two thousand àti ẹ̀rí lọ́sẹ̀ tó kọjá ẹnìkan tiẹ̀ fún wa ní owó ẹyọ kan àti gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ní orí ọ̀fẹ́ ẹni tó send forty thousand ṣe nígbà tá a máa kó gbogbo ẹ̀ papọ̀ gbogbo ohun tá a fẹ́ ṣe òun ni a máa ṣe so tó bá jẹ́ pa alẹ́ ní tó ẹ̀sẹ̀ ń gbọ́ ní ìgbà àkọ́kọ́ tí wọn náà fẹ́ sọ́pọ́ọ̀tì ìran yìí nítòótọ́ mo mọ̀ pé oníkálukú ló ń ṣe iṣẹ́ ìyìn rere nínú ìjọ ẹ̀ àti níbikíbi bọ̀ ìwọ náà lè darapọ̀ pẹ̀lú ohun tó ní zero eight zero three three two six eight eight four six ìwọ kò send message pé o fẹ́ support zero eight zero bó o kọ yes lásán bó o kọ support lásán àkáǹdì tètè máa fi sí a máa send ẹ̀ sí zero eight zero thirty three twenty six eighty eight forty six òun ni nọ́mbà tẹ́ máa send ẹ̀ sí ẹ má pe nọ́mbà yẹn ẹ kò send message i want to support or yes ohunkóhun bó jẹ́ one thousand bó anything tó bá ní tá a bá máa ṣàjọ papọ̀ iṣẹ́ ìrànṣẹ́ iṣẹ́ ìyìnrere ìgbèríko ó ń tẹ̀síwájú nìyẹn. ṣetán láti ṣetán àti ṣetán àti tẹ́tí àti ṣetán we are àti ṣetán oníwàásù bá wa sọ̀rọ̀ àti ṣetán. iṣẹ́ tí màmá máa bá wa ṣe mo ti ṣàlàyé fún wọn God bless you mo ti ní gbogbo ẹ̀yin tẹ́ ti ń sẹ́ndì message bọ̀ ẹ má pè mo wà nínú studio báyìí bí fóun ṣe ń dún mi ì lè gbé ẹ kọ send message síbẹ̀ màá get back sí kí program nígbà tí program bá parí so mo fẹ́ kí a gbọ́ ìwàásù yìí ẹni tó ṣe ìwàásù èèyàn méjì ni Gbénga Adébóyè àwọn ni wọ́n ṣe ìwàásù yìí wọ́n dẹ̀ future Gbénga wọ́n future Yínká Ayéfẹ́lẹ́ ń bẹ̀ wọ́n kọ̀ wò pé kí ògo Ayéfẹ́lẹ́ lè jáde káwọn èèyàn lè bá a mọ ayéfẹ́lẹ́ nígbà yẹn wọ́n wá fíjọ ayéfẹ́lẹ́ orin ìwàásù tó wà nú orin yẹn òun wá la máa break down tí màmá wa tó máa ṣiṣẹ́ lé lórí. thank you kí ni pé obìnrin abiyamọ tó bá bímọ kalẹ̀ tọmọ ò bá sanjọ́ bí àgbẹ̀ tó lóko pọ́dún tíyanjú lóko ni. màmá ni wọ́n gbó mọ́lẹ̀ nígbà kan ìgbà kan kó tó di bó finú ṣoyún fóṣù mẹ́sàn-án ó pọnmọ káfọ́dún mẹ́ta ni ó ń ṣòwò kiri ọmọ aṣùwàtọ̀ aṣàìsàn nǹkan nígbà tó bá ń sùn ní eyín òrìṣà tí ó dàbí màmá ò sí o ìyá mi. ìyá mi o ìyá mi o ìyá mi ìyá mi. bébí bá ń pa wá o bébí bá ń pa màmá wá màmá ọmọ á pèfà ń má jẹun ìgbà mìíràn ẹ̀wẹ̀ màmá lè má jẹ nǹkan kan adẹ̀ tó máa bọ́mọ ẹ̀ ṣeré adẹ̀ tó ń fún ẹ lọ́yàn wà tún mú yàn o láláì sókun lára ọ̀pọ̀ òbí ló ṣẹ́gi tà tó tàṣọ ṣòkò nítorí kọ́mọ lè gbáyé bàbá lọ́wọ́ ọ̀rẹ́ mi ká tọ́jú màmá o màmá ìyá lọ́wọ́. ìyá tó fẹ́ àbọ́kọ tìwọ ló sọ pé o má rọ́dọ̀ màmá ẹ mọ́ ó tún ní màmá rẹ ò gbúdọ̀ dọ̀dọ̀ rẹ. Hmm. Ah, ah. owó owó tún ló ò gbọ́dọ̀ fi ránṣẹ́ sọ lọ́kọ̀ tó wà ẹ́ wáyé ṣùgbọ́n aráàlú tiẹ̀ ń wá wọn lọ kó bá wọn jà o. Hmm. màmá wa ẹ̀ wá lérò bá tilẹ̀kùn oníkósọ̀tẹ̀lẹ̀ kó tó wá màmá oní màmá ló gba yìí lọ́rẹ́ o. yọ̀dàlẹ́ inú dámọ̀ wípé màmá rẹ̀ ni kòkò dúdú tó jẹ́ ó mẹ́kọ́ funfun tí màmá ò bá bí ẹ ta ni ọní màmá o. wọ́n ń ṣe béèrè. èpè kọ́ ọ̀rẹ́ mi tó mọ̀ wípé wàá dàgbà lọ́jọ́ kan ó dẹ̀ máa gbó ẹ̀san ògbóògùn o rántí ẹ̀san o ìyá mi. ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáṣí wo náà ti sọ fún wọ bàjẹ́ ni màmá rẹ̀ àjẹ́ tí kò bá ẹ jẹ láti kékeré wa tó fi ẹlẹ́ tó là tó lu tó dènìyàn tán tó di nílá má jẹ́ kán gbé ọ̀tá pa sọ́run rẹ o ṣó mọ̀ pé tá a bá péjọ ṣètọ́jú aláìsàn bá ṣe péjọ ṣòkú aláìsí aláìsàn ò mà nílé ìgbàjúrò òyì má ẹ tẹ́bí lù pàṣábẹ́lé ló ń faná pa títì rẹ fún o tó fi lè pọ́n tí fọ̀nà ro ká parapọ̀ rẹ o ìgbẹ̀yẹ̀ ń bọ̀. ilé mi ò. mother, can never be your mother. You know your best listener is your mother. Cause I know my best listener is my mother. When I was young, I did enjoy my mother. I'm sure when you. Gbẹ̀ngà Adébóyè wọ́n fíjọ Yínká Ayéfẹ́lẹ́. Ìyá mi, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ màmá wa láti sọ̀rọ̀ lé lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló jẹ́ wípé wọ́n jẹ̀yà lórí ọmọ, wọ́n tún wá ń padà jẹ̀yà látọwọ́ ọmọ ẹni tó bá dẹ̀ jẹ̀yà lórí ọmọ kò yẹ ó tún jẹ̀yà lọ́wọ́ ọmọ màmá kí ni ohun tí àbí ṣé bó ṣe wà tipẹ́tipẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì jìnnà sí ìyá rẹ jìnnà sí kinní kan àjẹ́ ní ìyá rẹ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ń gbọ́ wa tí wọ́n wà lábẹ́ irú ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ìyá wà tí kì í ṣe pé bóyá ọmọ wọn kò lówó lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ń jìyà gẹ́gẹ́ bí aláìní ọmọ ìdí tí mo fi wòye pé lọ́dọ̀ ẹ̀yin ìyá báyìí bóyá ẹ lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni mo ṣe ní kẹ́ ẹ wá nírú àyájọ́ ọjọ́ bíi tèmi kí ló ń tẹ́ ẹ rí sọ sí pẹ̀lú ìwàásù tá gbọ́ lẹ́nu Gbẹ́ngà Adébóyè yẹn. <laughs> ọmọ ni Gbẹ́ngà ṣe ń pé wòlíì gan ni Gbẹ́ngà hmm, tó bá jẹ́ pé ọ̀nà wòlíì ló yà sí ìbá tún lágbára jù yẹn lọ ṣe rí <laughs> bíbélì wí pé bọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kí ọjọ́ rẹ kó lè pẹ́ ní orí ilẹ̀ tí olúwa ọlọ́run tó fún ọ ó mú ìpè bí èèyàn bá bọ̀wọ̀ fún ìyá rẹ̀ ó ti miss ìrìn àjò rẹ̀ first class missing nìyẹn o kò sí nǹkan tá a lè fi wé torí tí bíbélì bá ti sọ̀rọ̀ ó ní bí ayé àti ọ̀run máa kọjá ọ̀kan nínú ọ̀rọ̀ olúwa kò ní ṣaláìṣẹ <laughs> yóò bá wí pé ọmọ tó ń mọ̀yà rẹ̀ lójú òṣì ni yóò ta ọmọ náà pa orin náà fi kọ́ o ọmọ tó mọ̀yà rẹ̀ lójú o yóò ta ọmọ náà pa ah tí ẹnikẹ́ni lábẹ́ oòrùn tí ìyá rẹ̀ da ẹ̀jẹ̀ lé lórí àìdá wọ́n fa abẹ gbé tàbí wọ́n fi ọ̀bẹ àbí wọ́n bi wọ́rọ́wọ́ tó bá ti lè ṣe lòdì sí ìyá rẹ̀ ó ti kó bá rẹ̀ kò sí nǹkan tá a lè fi wé e torí ìyá tó fún lọ́yàn ìyá tó rù ní oṣù mẹ́sàn-án ìmíì máa ń jẹ́ oṣù mọ́kànlá ìmíì àkùdé ẹ̀kọ́dún parí odidi oṣù méjìlá kan tó bí pẹ̀lú ìrora pẹ̀lú wàhálà èmi fúnra mi náà mo kọjá ní ọ̀pọ̀ làásìgbò pé èèyàn bímọ mo dẹ̀ mọ bí ó ti rí bíi pé kéèyàn gan at a time kéèyàn jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ jàre tí labour ò bá tètè ṣeé ṣe pé àwọn fẹ́ kí ara ó rọni obìnrin nígbà nírú àsìkò bẹ́ẹ̀ ó lè prefer kó ń kú tí ò bá tètè bí ọmọ yẹn torí ìrora burúkú tí mi ò tí ì rí irú rẹ̀ rí tí ò dẹ̀ kì í ṣẹlẹ̀ òun ni pé èèyàn ń bímọ kán bí ọmọ yẹn tán kẹ́nìkan wá lé ó fẹ́ ó fẹ́ ìyàwó kan tó ní àjẹ́lẹ̀yẹ rẹ o àjẹ́làbàrẹ̀ òjèṣà lóore èkìtì lóore ìbàdàn lóore <laughs> kọ́ wa ní àjẹ́ ni ìyá yẹn. ibi tí ẹ lọ yẹn ibi tí mo fẹ́ ká parí ẹ̀ sí ni ẹ̀ ṣùgbọ́n ó dáa tẹ́ ẹ débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyàwó kì í sábà jájẹ́ àwọn ìyá ọkọ ló máa ń sábà jájẹ ó dà pé wọn kì í fáwọn ìyá ìyàwó lájẹ kò kọ́ mọ̀ kẹ ẹ rọkùnrin kó máa tójọ́ pé ìyá ìyàwó mi àjẹ́ ni bó àwọn ìyá ọkọ <laughs> làjẹ́. ìyá ọkọ làjẹ́ ìyá jólójóló bẹ́ẹ̀ bó ṣe ṣe jólójóló tó lóyún ọkọ rẹ nìyẹn bó ṣe ṣe kélébé tó rú less than a year tàbí oṣù mẹ́sàn-án péré tọ́lọ́hún sọ pé kéènìyàn ru oyún ṣùgbọ́n nínú oṣù mẹ́sàn-án yẹn tó bá e lè fi ìrora bó ṣe lóyún bó ṣe bímọ gbé ọ ṣépè èpè yẹn ò ṣeé wẹ̀nu o àyàfi tó bá ronú kù àdá àyàfi tó bá lọ bá ọlọ́run ẹ sì mọ̀ pé ìyá ìyàjẹ́ ni ìyá ìyóso ni ó jẹ́ kọ́mọ rẹ̀ fún lóúnjẹ ó dẹ̀ ó dẹ̀ sítáàfù títí títí tó fi kú ó lè kú nínú ẹ̀gún ẹ̀ o torí pé ìyá yẹn ti kú ọ̀rẹ́dì dẹ́ńkẹ́bà ti kú ó lè jáde níbi tó ti wá báyìí tọ́jú ọmọ ìyá àjẹ́ni ó dẹ̀ mí sí ọkọ rẹ̀ ó dẹ̀ léyẹ̀ ẹ̀ ó blindfold ojú rẹ̀ kò kàn tiẹ̀ mọ tó ń ṣe mọ́ bí ẹni pórí ẹ̀ ti dàrú ó léyẹ̀ ẹ̀ síta alágànjọ́ òru aago márùn-ún ni kẹ́kẹ́rù yín níbí ah you are going to be in trouble hmm. tí ò ní sẹ́ni tó máa bọ́ wẹ́nu o ọlọ́run gan tó sì sọ pé kò bọ̀ fún bàbá òun ìyá rẹ̀ kì í ṣe ìwọ kì í ṣẹni tó bí wa nìkan gbogbo ẹni tó bá jù yàn lọ nanikan bọ̀wọ̀ fún tí ìyá ọkọ ẹ bá ti jẹ́ àjẹ́ tó dẹ̀ lè jáde ńlé lóru tó dẹ̀ jẹ́ kọ́mọ rẹ̀ ra ń tó yẹ kó rà fún ó lè rúlà o hmm. ìgbàgbọ́ làwa fi ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ẹ jẹ́ kí n tún ṣí chapter kan sí i mhm. torí mo fẹ́ káwọn èèyàn béèrè ìbéèrè eh. láti ilé gẹ́gẹ́ bá a ṣe ń ṣe àjọyọ̀ àwọn màmá lẹ́nu ṣe àwọn olóògùn nígbà yẹn ẹni tó bá ti lé wọ́n á sọ wọ́n á ní òun lọ́ọ́ ti máa ń sọ pé olóògùn ló lè ṣọkọ àbíkú ló lè ṣọkọ àjẹ́ mm. bọ̀ ó wá yà mí lẹ́nu ń sìn nígbà táwọn pásítọ̀ àwọn wòlíì wọ́n á ní àjẹ́ nìyẹn jìnnà sí àjẹ́ nìyẹn mo dẹ̀ wò pé iṣẹ́ tí pásítọ̀ gbà náà ni pé ẹni bá lájẹ́ kó tú sílẹ̀ ṣé bó ní kó gbé wá kádẹ̀ tú sílẹ̀ kálàáfíà mm. dẹ̀ wà eh. wọ́n á jìnnà sí má yọjú sí yẹ o alẹ́ lomi àtúnyẹ̀wò gbọ́dọ̀ fún lówó tó o bá fún lówó ìyá wa máa ráre bí aláìbímọ oh, ìwé mọ́dẹ̀ sọ ní psalm one twenty seven verse five ó ní alábùkún fún ni ẹni tí apó rẹ̀ tó kún fún wọn ó nítorí pé ojú kì yóò tì wọ́n lẹ́nu bodè tó túmọ̀ sí pé ọmọ máa daṣọ bò wọ́n àṣírí wọn ò ní tú ọ̀pọ̀lọpọ̀ ìyá wa ń ráre kiri mi ń tọrọ owó ah, kiri bí ẹni tí ò bímọ àwọn wòlíì ẹ jìnnà sí kí lẹ fẹ́ sọ pẹ̀lú àwọn wòlíì àti àwọn ìran yìí. ṣe wòlíì tó bá ti ń sọ ohun tó lúwa òòràn ó máa wà nínú ewu àwa ọ̀rọ̀ ọlọ́run tó tó clean tó plain tó wà nínú bíbélì lèmi máa ń sọ ń tèmi o n tó bá dẹ̀ wí lèmi máa ń sọ torí bíbélì wípé bí a bá fi kún ó ní wọ́n á fi kún ìyọnu ẹni tí ó sọ yẹn ó ní tí a bá dẹ̀ mú kúrò ń bẹ̀ ó ní ipa àti ẹni yẹn nínú ìwé ìyè ó ní ó ní àyọkúrò nítorí náà ẹ̀yin obìnrin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run wọ́n ní ká ẹ gbàdúrà ká ẹ to ilé ẹ dẹ̀ ń fi báyìí lolúwa wí ẹ fi ń tu àjẹ́ nìyẹn torí pé kò bá kó bá ṣí ojú kúrò lára ẹni yẹn kó lè máa fún ẹ lówó owó yẹn bo ló ń kó lọ kí ni ìwọ ní tí ìwọ kò gbà gan pẹ̀lú ẹ̀bùn tó o níyẹn ni bíbélì ń béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ yóò pé kí ni ìwọ ní tí ìwọ kò gbà ó dẹ̀ ń ba ilé onílé jẹ́ ó dẹ̀ ń sọ pé àjẹ́ nìyá ọkọ òun sọ pé àjẹ́ ni oṣó ni emèrè ni bẹ́ẹ̀ rẹ wọ́n ní tó bá ti ẹ̀sà jẹ́ gan wọ́n ní ká tutù sílẹ̀ ẹ̀ dó wọ́n sọ wípé kò yẹ kí àjẹ́ ó wà láàyè ṣùgbọ́n tá a bá rí tá a bá lè wàásù ìhìn rere tí ìjọba ọ̀run fún un tó bá sì ronúpìwàdà nígbà tí bàbá mi ọbádàrẹ wà ìwọ àjẹ́ ọyá máa sọ ohun ó ti ṣe gbogbo ohun tó ti ṣe aṣọ kí lọ fẹ́ ṣe ń sìn á káwọ́ sókè á lóun fẹ́ ronúpìwàdà òkè ẹ bọ́lá àti pásítọ̀ awẹ́ ẹ mo lọ sínú àwẹ̀ mẹ́sàn kó tó gbàwẹ̀ tá a ti funfun pin ó ti yí padà gbogbo ẹran burúkú kó ń jẹ ó ti ó ti kó nǹkan wọn fún ọ adẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ló di evangelist lẹ́yìn baba tí ní seventy seventy nine ní Ṣàngó Ọbádàre wọ́n á kà pẹ̀rẹ̀pẹ̀ báyìí wọ́n sì yí padà now ṣé òótọ́ lórí pé àgẹ́ ni ọ̀rẹ́ ran ọ̀nìyàn lọ́rẹ́ àbí ẹran wo lórí lọ́wọ́ ẹ̀ kó tó máa pe ìyá ọkọ ọlọ́kọ lájẹ́ ẹ sá fún o ẹ gbọ́dọ̀ fún lówó ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ àwọn màmá kan o ò gbọ́dọ̀ lọ sí bẹ̀rẹ̀ o ò gbọ́dọ̀ lọ sóje o máa rí àwọn àgbàlagbà níjẹta mo rí àwọn àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi mo sì ń ké pé àwọn wọ̀nyí mà lè lọ́mọ sílé wọn lè ní gbogbo ẹ̀ ebi a máa pa wọ́n ìwọ ló dálẹ̀ wòlíì <laughs> ọlọ́run ò lè foríjì o plain and clean by ni ọ̀rọ̀ ọlọ́run o àwa dẹ̀ ń sọ nakedly ni o pé tó o bá ẹ́fà da ilé onílé tí ìyá yẹn sunkún lọ ọ̀run tẹ́bi pa lọ ọ̀run tó lájẹ́ ni oṣó ni èmèrè ni iṣẹ́ ìrere náà ọlọ́run yóò wọbẹ̀ o wàhálà máa ṣẹlẹ̀ o. ẹ jẹ́ ká bomi lànà. ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. dáàdi àpọ́n are you ready? we are ready àti tẹ́tí brothers and sisters, are you ready? We are all at thirty. Nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìtàn ah, ah. àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ sinmi eh. pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ah, Pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọkùn ètò àdáwà with God la fẹ́ gbọ́. Bóyá ṣe ti ṣe tán àti ṣe tán lórí Fresh FM ní tán. ó ń jà lálá o. a ti ṣe tán. olè mi tóbi ọpẹtẹ ń bọ̀. a ti ṣe tán. alá ṣe tán. a ti ṣe tán. a ti tẹ̀tì. a ti ṣe tán. we are already. a ti ṣe tán. oníwàásù wá bá wa sọ̀rọ̀. with God. Fresh one zero oh five point nine FM special episode fún àwọn fún àyájọ́ ọjọ́ àwọn màmá ìránṣẹ́ Ọlọ́run lára àwọn bàbá wa wọ́n wà lójú òpó báyìí wọ́n dẹ̀ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀ ló sà. ṣé dáadáa ló wà pásítọ̀ Oyèwùsì. gbogbo àgbáyé ló ń gbọ́ yín sà. gbogbo àgbáyé tó dẹ̀ ń gbọ́ mi wọ́n á dẹ̀ mi ìbùkún lónìí. àmín bàbá wa pf wa nìyẹn bàbá fẹ́ gbàdúrà fún àwọn màmá náà ni ó yá dádì ẹ gbàdúrà fún gbogbo àwọn màmá tí wọ́n ń gbọ́ wa ah, màmá bọ́lá rẹ mú mọ̀ ṣẹ́ ń gbọ́ wa sà. ẹ gbọ́ ẹ tilẹ̀ gbọ́ náà. yes sir. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tí màmá dáadáa mọ̀ bọ́lá rẹ dr bọ́lá rẹ tó sọ inú mi dùn púpọ̀ púpọ̀ wòlíì tí ó bá sọ wípé olúwa wíwà tí olúwa òun yóò jìyà ẹ̀ ṣé wọn ò ti ń jìyà ẹ̀gàn ọ̀hún sí i. bóyá bá bẹ̀rẹ̀ pẹ̀lú irọ́ tí ló máa gbẹ̀yìn ẹ̀. sọ mọ̀mọ́ ẹ olúwa o a dára fún yín. àmín. sọdọ́ náà ẹ mo máa gbàdúrà fún ẹ̀yin màmá láì sí màmá láì sí iyọ̀ nínú ọbẹ̀ ọbẹ̀ ò ní láàrin láì sí obìnrin nínú ilé ilé yẹn yàgàn hmm. hmm. sọ láì sí obìnrin ní ìlú ìlú gan ò lálàáfíà nítorí náà mo kí gbogbo ẹ̀yin mọ̀mọ́ wa jákèjádò gbogbo orílẹ̀-èdè yìí àti gbogbo àgbáyé hmm. ọlọ́run yóò fi ẹ̀mí gígùn ọjọ́ gígùn àlàáfíà yóò fi dá iná lásìwájú àti síwájú sí i àdúrà tí mo ti wá ń gbà ẹ̀yin lẹ ṣiṣẹ́ lẹ jìyà lẹ tó àwọn ọmọ yín àkókò tí ẹ bá dé máa jẹ oúnjẹ ọmọ ẹ nífẹ̀ẹ́ ìtìsọ́kún ọmọ bí olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà gbogbo ẹ̀yin mọ̀mọ́ wọ̀nyí ẹ ní ṣe egun kéèyàn ẹ láyọ̀ lórí gbogbo àwọn ọmọ tọ́lọ́run fi láyé ẹ kú ọdún o. yes sir. yes sir. adúpẹ́ sir. àlàáfíà ni fún yín. àlàáfíà ni kẹ́ ẹ tó kúrò lójú òpó sà ẹ ló sà. yes. báwo ni ti orí òkè agbanilágbàtàn ìpàdé seven years anniversary orí òkè agbanilágbàtàn tó máa bẹ̀rẹ̀ lọ́la. tó máa lágbára. amen. <laughs> ṣe é mọ̀ pé èdè mọ̀mọ́ bọ́lá rẹ̀ òun ṣe ti kó mọ kó mọ rántí. a ní agagà tí ọ. agọ tí ọ apeléke. ó máa lágbára gan ni. lágbára ọlọ́run. sọ èmi èmi ń bọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀gá mi jésù kristi ọba aládé àlàáfíà. tí ẹ sáré tì. Oh, bẹ́ẹ̀ dá ti ń gbáradì fún ìsọjí yẹn ó máa ní agbára púpọ̀. ẹ sà ẹ ṣe púpọ̀ sà. ọ̀la ni ó dẹ̀ amen. thank you sir. Yes. kò oníwàásù látọkùn ètò adáwà with God la fẹ́ gbọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń béèrè nípa ìsọjí orí òkè agbanilágbà tán gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ìpolówó ní ìkànnì yìí. ní agbára ní ọwọ́ ọlọ́run ọ̀la ló máa bẹ̀rẹ̀ ọdún keje orí òkè agbanilágbà tán tábà ti bẹ̀rẹ̀ ní ìràgbìjì nípínlẹ̀ ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ ló ń sẹ́ mẹ́sẹ̀sì mi pé ìbò ni wọ́n láwọn rò pé ìbàdàn ń bí ni à ìràgbìjì ni ibi tó lọ ń darí pásítọ̀ ṣeun yewusi oníwàásù sí nìyẹn lọ́la la máa bẹ̀rẹ̀ ìṣọ́ òru lójoojúmọ́ títí ti di sátọ̀dé ni àwọn ìránṣẹ́ òun lẹ ti gbọ́ bàbá mi pf wá wọ́n máa wà ń bẹ̀ bàbá wa general evangelist fún christ apostolic church worldwide bàbá wa ezekiah olúbóyè ọládèjì bàbá máa wà ń bẹ̀ bàbá wa edward alabi wọ́n máa wà níbẹ̀ bẹ́ẹ̀ ni bàbá number one seraph fún gbogbo cns church number one bàbá olórí àwọn náà máa wà ń bẹ̀ ó máa jẹ́ ìpàdé àdúrà tó lágbára gan tó bá di ọjọ́ sunday lágbára ọlọ́run sunday tó ń bọ̀ on the twenty one ẹ wò pé ṣé màá wà lórí ètò sunday tó ń bọ̀ àtẹ́kẹ́ rẹ̀ ní light magic event center nìbàdàn láti máa ṣe gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ìpàdé yẹn tí ó fẹ́ wá ẹ ṣáà jẹ́ kí n mọ̀ mo lè send invitation sí yín à kì ṣe strictly by invitation gbogbo ẹ̀yin olólùfẹ́ oníwàásù gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn pastor ṣeun ẹ jẹ́ ká pàdé ìbàdàn láti máa ṣe ní new garage light magic event center ni látago méjìlá ni láti máa bẹ̀rẹ̀ táyìn tá a máa parí ẹ má jẹ́ kí n kí n sọ báyìí ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ àwọn màmá wa ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ màmá ó ní pé a ti lọ síbi ìnáwó kan rí ah ẹ màmá bá mi dáhùn ní gbólóhùn kan màá lè ṣe ojú òpó sílẹ̀ a ti lọ síbi ìnáwó yẹn rí a ṣáà rí pé a lọ gẹ́gẹ́ bí e, gẹ́gẹ́ bí iṣẹ́ wa lọ kọrin ni hmm. ọlọ́pàá ló yí wa káàkiri làwọn aráàlú ṣà ń wò wá ǹjẹ́ mọ̀ pé gbogbo oúnjẹ tẹ́ni yẹn sè àwọn aráàlú ò jẹ́ wọ́n ní ó fi ìyà jẹ àwọn òbí ẹ̀ ah. títí tí dọjọ́ ọkú ah. eléré ńlá ló dẹ̀ gbà ó ta tẹ́ǹtì òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n wá láti ìlú òyìnbó wọ́n wá lá àwọn aráàlú wa ti sọ pé àwọn ò ní jẹ oúnjẹ òun náà wá rò pé bóyá ọmọ àtàkì òun ó wá kó àwọn mobile police gbogbo ẹ̀ wọ́n wá ń wò wá báyìí ìgbà kí ló ń ṣẹlẹ̀ nílùú ìṣògùn wà ní ìgbà mo wá lọ bè wọ́n wá sọ wọ́n ní ìyá jẹ ìyá ẹ̀ títí tí tó ah! fi kú òun ló wá gba olórin tó ta tẹ́ǹtì ni ẹ rí sọ sírú ìrìn àjò gbogbo ará àdúgbò wọn ò yọjú èmi bọ́lá rẹ̀ ní yorùbá landi ni wọn ò yọjú wọn dúró ní gata gata gata kí ló dé wọn ní bàbá ẹ̀ tí a wá kọ orin pé ilé ló lọ tààràrà wípé ebi ló pa pé gbogbo wọn nílùú yẹn dẹ̀ ti pinnu pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ jẹ bisikíìtì tàbí mu coke níbẹ̀ so tó bá wá rí bẹ́ẹ̀ yẹn tẹ́ni yẹn bá jẹ́ muslim kì ṣe muslim tọ́lọ́hún hmm. tó bá jẹ́ christian kì ṣe christian tó gba christy tí àárín wọn ní antioku tí wọ́n fi pè wọ́n bíbélì wí pé ní antioku la pè àwọn ọmọ ẹ̀yìn ní kristẹni torí ìwà wọn jọ ti jésù ìwà wọn jọ ti kristi fúnra ara rẹ̀ ẹgbẹ́ o kristi ń gangan fúnra ẹ̀ má gbàgbé pé bí ó ti ń kú lọ lórí igi àgbélébù ó pàpà rántí ìyá ẹ̀ ó ní ọmọ wo ìyá rẹ ìyá wo ọmọ rẹ ó fà á sí ọwọ́ Jòhánù pé kó wo o kó bá ń mójútó o hmm. ní ẹni tí wọ́n nà ní odidi adúrú ẹgba yẹn ní ẹni tí ẹ̀gẹ́ ń sàn lára rẹ̀ ní ẹni tí ó ní kàn fún un lómi tí wọ́n tún fún un ní ọtí kíkan àti adé ẹ̀gún ó ti wà lórí ẹ̀ o ó sì pàpà rántí ọmọ ìyá rẹ̀ nítorí náà bàbá rí irú àwọn tó fìyà jẹ ìyá wọn dojú ikú báyìí tán dẹ̀ ní tó o bá ní a máa mọ̀ pé o ní ṣùgbọ́n o ní ebi pa yèyé rẹ kú ebi pa àbá rẹ kú irá kí mi máa sọ ìjẹsà kí mi sọ èkìtì lé o. ti wà lórí facebook wọ́n ń bẹ̀ mí pé pásọ ṣe wọ́n ní kí n jẹ́ kí màmá sòde. kí ọba jẹ́ kébi pa yèyé rẹ kú ọ̀daràn kébi lọ́ọ́ ìpa bàbá rẹ kú ọ̀daràn o èsùn o àfi bẹ ọlọ́run because èyí ni ti kú ọ̀fẹ́ gbá patí nísìnyí ọ̀fẹ́ yẹ rẹ gbá patí ìpatí nínú lọ́jì jọ bí àṣẹ èkìtì when we say kò lọ́jì jọ that is kò ní dáa pátápátá nìyẹn we speak the truth nakedly kò sí ní tó lè ṣe nígbà tí ebi pa ẹ jẹ́ wò pé ẹlẹ́dàá ìyá yẹn ẹlẹ́dàá bàbá yẹn orí ọ mo mọ̀ gbé bàbá tèmi tirambi twenty four years nílùú Ìbàdàn yìí bẹ́ẹ̀ ni àbúrò wọn ọ̀gá ọlọ́pàá tó bí tó bí Fèyí Fáyọ̀ṣe òun ló gbé bàbá mi láti ìlú mi wá pé Bọ́lá máa tọ́jú ẹ̀ ìjọ ẹ̀gbọ́n bá kú òun fúnra ń gbé padà lọ́lé ọ̀gá ọlọ́pàá. ẹ jẹ́ ń ṣe ojú òpó sílẹ̀ àwọn èèyàn ní ìbéèrè tó pọ̀ láti béèrè mà. for God's sake tọ́jú ìyẹ́ tọ́jú bàbẹ́ tọ́jú ìyẹ́ in particular torí ọyàn tó yàn tó ọyàn tó yàn tó bá fi ọwọ́ lù ú <laughs> ikù tó fi bí ọ tó fi lóyún rẹ lóṣù mẹ́sàn-án àti ìdí tó ti jáde tó bá fi ọwọ́ kan gbé ọ ṣépè kò lẹ́rọ̀ o ẹ wá bẹ àwọn ìyá náà torí ẹlòmíì ti wò pé ẹ ti fóun ní irinṣẹ́ tó wọ́n á lò ẹ jẹ́ sọ pé tó bá gbọ́mọ ẹ̀ ṣépè náà torí ara ẹ ẹlòmíì ti wò pé ẹ ti fóun ní irinṣẹ́ tó wọ́n á lò. kéèpé ní báyìí la mọ̀ kéèpé ní bá mọ òwò náà máa rí jíjẹ ọmọ ara sọwọ sọrùn gbogbo ìrábà mi wo yẹn ọmọ rẹ kí n mi wo ọ̀nà ìmọ̀ ń wọ̀ ló gbèsè pé má gbọ́ ọmọ rẹ náà ṣe pé àkànnú má gbèsè pè instead of that bọ́ sí orí ìkúnlẹ̀ rẹ pé olúwa gbogbo ẹni tó lájẹ́ ni ọ́ oṣó ni ọ́ èmèrè ni ọ́ olúwa bá mi yí ọkàn ọmọ mi padà èèṣe kan máa gbèsè pè kí ọba ìgbèsè pè yín ìjèṣà yín ìjèṣà yín èkìtì mọ̀mọ́ gbọ́mọ̀ rẹ̀ ṣépè kọ́ mọ́ bá a dáràn o torí pé káyọ̀bá ti sí jíjẹ kí ọba ti mí dàgbà agbára rẹ̀ a máa dínkù ọmọ àlẹ́ sòṣẹ́ kí ọ̀fẹ́ ajẹun ọmọ nìlá fún ọ jíjẹ instead of that má wá àwọn wòlíì burúkú kí wọn wí àjẹ́ lọ ọmọ rẹ àjẹ́ náà ló wọ náà wá àwọn wòlíì tí wọn kò tí ì forí balẹ̀ fún báàlì wá wọn lọ kan gbàdúrà kó ọ ẹ jàre ọmọ mi fún mi lé jíjẹ fún mi lé kinní kan má mọ̀ lọ báírà gbé kan tó a ṣe oògùn sọ́mọ rẹ kan tó a jẹ́ rojú rẹ̀ torí owó kí n gbà lọ́rẹ̀ o ò mọ̀ sọ́ra rẹ o. ẹ jẹ́ àṣẹ ojú òpó sílẹ̀ zero zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero zero seven seven seven seven one zero five nine oh, plus two three four eight zero nine two two two one zero five nine. hello. ẹ̀ka lẹ́tà. ẹ̀ka lẹ́tà ló ń pè ibo lẹ ti ń pè wá ọlámídé látọ̀sọ̀ sami. yes ma. mo fẹ́ kí mọ́mì wa ni. ẹ ǹlẹ́ o ẹ kú sunday òní o. Adẹ̀kú e. iṣẹ́ ìrànṣẹ́ tẹ ṣe ní the Apostolic Church ní last week. Ìyẹn ga. Mo ṣàlẹ́ ǹjẹ́ olúwa ṣeun. Ìyẹn ga. Ìbéèrè wo lẹ ní fún mọ́mì mà? ìbéèrè tí mo ní ni pé mi ò ní ìbéèrè ọkọ mo kàn fẹ́ tọmọ ọtọ náà túbọ̀ máa. amen Hello. o hello. ẹ kalẹ o god bless you ma. ya ya dr bọlá rẹ ẹ kalẹ ma wọn mi. mo wà ń bí. inú mi dùn gan láti gbóhùn yẹn ọ̀rẹ́ mi kan ló mẹ́sẹ̀gì mi ń sìn ó ní ìyá ẹ̀ wà lórí fresh fm. I used to be Gbemi uh, Abati lórúkọ mi. I used to be a student ní uh, college ní Ìbàdàn. Oh. London mo ti ń pè yín. Okay. So I am very very grateful for your life. You are a beautiful woman. Oh, and wonderful. I will forever be grateful to have had you in the body of my life at some point. Ẹ ṣe gan ma. Happy Mother's Day ma. Thank I'm you. I'm so, so impressed. Thank you. Ẹ jẹ́ àgbà kan sí. Hello. Hello sir. Yeah ẹ kalẹ kú sẹlú wa sà. ẹ kalẹ ta ló ń pè ibùlẹ̀ tí ń pè wá o. aláti apẹtẹ. ẹ ṣe. mo kí màmá o pé wọ́n kú ìsinmi o. a dẹ̀ tún pín in náà pé ẹ kú sẹ́lú wa o. a dúpẹ́. olúwa dìyìn mú sà. àmín ẹ ṣe god bless you sir. ọlọ́run ti sílẹ̀ o. amen. amen àwọn màmá máa fi nọ́mbà wọn sílẹ̀ gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ máa bi màmá àwọn bàbá pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik bàbá ti fẹ́ gbà ẹ má gbàgbé ìpàdé agbanilágbàtàn at seven ó bẹ̀rẹ̀ lọ́la monday to friday ni a máa sinmi saturday tá a bá ti ṣe ṣòro mọ́júmọ́ saturday a máa pàdé nìbàdàn lọ́jọ́ sunday ìgbẹ́la a máa kó gbogbo ẹ̀ tán pátápátá and gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ support association of rural preachers of Jesus Christ nípa ti rechargeable megaphone tá a fẹ́ rà ẹ kò send yes sí orí nọ́mbà yìí zero eight zero thirty three twenty six eighty eight forty six bódẹ̀ jẹ́ i want to support ni anything tó ẹ bá ti rí tábà ti ṣàjọ màá máa fún wa ní update zero eight zero thirty three twenty six eighty eight forty six màmá nọ́mbà wo ni àwọn èèyàn lè pè yín sí mà. Number mi zero eight zero. zero eight zero. two three five one. two three five one. seven seven five seven. seven seven five seven lẹ́ǹkan sí ma zero eight zero. zero eight zero. two three five one. two three five one. seven seven five seven. seven seven five seven. ẹ jẹ́ kí bàbá bá wa sọ̀rọ̀ láti lè ṣe ìrànṣẹ́ kremi god bless you all. ẹ má pè mí lóru o. màmá ni ẹ má pa àwọn lóru o. ẹ má pè mí lóru o. god bless you all. sí bàbá miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ revival sẹ́ńtà níbẹ̀ ni àṣírí èso ti ń tó. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ máa bá wa ká lọ. bíbélì wípé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ìdí nìyí tí ọlọ́run ti tara rẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ reverend pf ọwa fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ìjìnlẹ̀ bíbélì kremik bible college níbi táwọn olùkọ́ tí mùsèmùsè wọn dá mùsèmùsè ti ń lo ìbísí ọlọ́run láti máa fi ènìyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ bíbélì lórí diploma courses àti certificate courses gbogbo ẹ̀yin tẹ̀ ń jàrán kan láti lọ sílé ẹ̀kọ́ bíbélì ẹ tètè lọ gba fọ́ọ̀mù yín ní kremlin bible college tó wà ní seven reverend pf ọwá present lẹ́yìn st luke's college mọ̀lété ìbàdàn tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero two three three one six two zero one kremlin bible school is where they have made different categories of people into diploma courses and certificate courses which runs from friday to saturday three pm to six pm and nine. 9 a.m. to 5 p.m. respectively. Go obtain your form at Chronic Bible College, 7 Rev P.F. Forward Crescent, behind St. Luke's College, Malete, Ibadan. Or call this number 08023460942. Baba wa ti Ọlọ́run wa. Our Father and our God. Adúpẹ́ ní ọwọ́ rẹ nítorí pé lọ́wọ́ rẹ ní ìgbàlà, ìwòsàn, ìṣẹ́gun àti ìdáǹdè wà. We thank you because in your hand lies salvation, healing, and deliverance. jẹ́ gbogbo ọkàn ètí ó àti gbọ́rọ̀ ọlọ́run láti ẹnu mi lónìí. every soul that is ready to hear your word from my mouth today. gbogbo ohunkóhun tá à pè lógo tó ti sọnù nínú ayé wọn olúwa ní orúkọ jésù olúwa. restore them back in the name of jesus our lord. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. lónìí dúró lórí ọ̀rọ̀ ọlọ́run láti ròyìn ògo ọlọ́run fún gbogbo ènìyàn. I stand upon the word of God to announce the glory of God to all souls ògo tó sọnù. the lost glory. nínú ènìyàn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. in human being is what I want to speak on. èèyàn sọ ògo rẹ̀ nù nípa àìgbọ́ràn ẹ̀ṣẹ̀ tí ó dá. man lost his glory by disobedience of the sin he committed. nípa jíjẹ èso. by eating the fruit. èso tí kò yẹ kí wọ́n jẹ. which they ought not to eat. èyí ló mú wàhálà wọnú ayé. this brought confusion into the world. wọ́n ní ọ̀dọ̀ ta ni wàhálà gan ti bẹ̀rẹ̀. but from who did confusion start? ká tó dá ènìyàn sínú ọgbà Édẹ́nì. Before man was created in the Garden of Eden. Ni rírú òfin Ọlọ́run ti ṣẹlẹ̀ láti ọwọ́ Luciferi. There have been violation of the rule of God through the Lucifer. Luciferi la pè ní ìràwọ̀ òwúrọ̀. Lucifer is called the morning star. Ìràwọ̀ òwúrọ̀ yìí ni ẹni tí Ọlọ́run fi ṣe olórí àwọn ogun ọ̀run ṣáájú ìṣubú rẹ̀. This morning star is the one that God has made as the head of all his hosts in heaven. Nígbà tí ìràwọ̀ òwúrọ̀ ṣubú. And the morning star fell. Ìgbà ni Lucifer tó di Sátánì. It was then Lucifer became Satan. Ohun tó sì gbé Lucifer ṣubú ni òǹgbẹ ọkàn tí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run tí ó ní. And what made Lucifer to fall was his aspiration and ambition that was against God. Nínú Isaiah fourteen twelve to fourteen ni eléyìí wà. This can be found in Isaiah chapter fourteen from verse twelve to fourteen. Farabalẹ̀ kó ka ibi tí mo tọ́ka rẹ̀ sí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Carefully read where I have just referred to. Èyí ló mú kí Lucifer sọ ipò rẹ̀ nù ní ọ̀run. Through this, Lucifer lost his position in heaven. Tí ó sì di ẹdun arinlẹ̀ àtẹni sáǹsì àṣà àtàlárìn kiri bí ìràwọ̀. and he became a wanderer and a roamer. láti àkókò ìgbà tí sátani ti ṣubú láti ọ̀run wá. since satan fell from heaven. ó forí lé inú ayé. he went straight into the earth. láti ìgbà náà ni ilé ayé ò ti rọgbọ and since then there haven't been settlement in the world. Lucifer sọ ipò rẹ̀ nù ní ọ̀run. Lucifer lost his position in heaven. Bíbélì sọ nínú ìwé Isaiah fourteen fifteen wípé. The Bible declares in Isaiah chapter fourteen verse fifteen says. Ṣùgbọ́n ó mú ọ sọ̀kalẹ̀ sí ìsà òkú sí ìjìnlẹ̀ ihò ìdájọ́ Lucifer ni èyí jẹ́. This is the judgment of Lucifer yet thou shalt be brought down to hell and to the sides of the pit. Irú òǹgbẹ búburú tí ó gbé Lucifer ṣubú kúrò ní ọ̀run. the kind of wrong ambition that made Lucifer to lose his position in heaven. òun ló wá fi sí ọkàn ejò ẹni tó fi àríkèrèkè rẹ̀ gbé ènìyàn ṣubú nínú ọgbà Édẹ́nì. was what he put in the serpent and used his cunning way to make Adam to fall in the garden of Eden. ẹ ohun tí bíbélì wí ní Genesis three verse one. ejò ṣàṣe àríkèrèkè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí olúwa ọlọ́run ti dá. Genesis chapter three verse one. now Now the serpent was more subtle than any beast of the field which the Lord God had made. ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni ọlọ́run wípé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ gbogbo èso igi ọgbà. And he said unto the woman, Yea, hath God said, Ye shall not eat of every tree of the garden? Obìnrin náà sì wí fún ejò náà pé, Àwa máa jẹ nínú èso igi ọgbà. And the woman said unto the serpent, We may eat of the fruit of the trees of the garden. Ṣùgbọ́n nínú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 ẹ̀yin bá jẹ nínú rẹ̀ nígbà náà ni ojú yín yóò là ẹ̀yin ó sì dàbí ọlọ́run ẹ ó mọ rere àti búburú. For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil. nígbà tí obìnrin náà sì rí i pé igi náà dára ní jíjẹ àti pé ó dùn wò àti pé igi tí à ń fẹ́ láti mú ni gbọ́n ó mú nínú èso rẹ̀ ó sì jẹ ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀ òun sì jẹ. And when the woman saw that the tree was good for food, and that it was pleasant to the eyes, and a tree to be desired to make one wise, she took of the fruit thereof and did eat, and gave also unto her husband with her, and he did eat. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní òhò, wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. And the eyes of them both were opened, and they knew that they were naked, and they sewed fig leaves together and made themselves aprons. Wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run ó ń rìn nínú ọgbàdì ìtura ọjọ́ ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú olúwa. and they heard the voice of the lord god walking in the garden in the cool of the day and adam and his wife hid themselves from the presence of the lord god among the trees of the garden. ọlọ́run sì kọ sí ádámù ó sì wí pé níbo ni ìwọ wà ó sì wí pé mo gbọ́ rẹ nínú ọgbà ẹ̀rù sì bà mí nítorí tí mo wà ní ìhòòhò mo sì fi ara pamọ́. and the lord god called unto adam and said unto him where at And he said, I heard thy voice in the garden, and I was afraid because I was naked, and I hid myself. Èyí ni ìtàn tòótọ́ bí ènìyàn ti ṣe sọ ògo rẹ̀ nù. This is the true story of how man lost his glory. Nígbà náà ni Ọlọ́run wá fi ènìyàn gẹ́gùn. And then God accursed man. láti fi ènìyàn gégùn láti ẹnu olúwa ọlọ́run. for man to be cursed through the mount of God. a rí i gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí ó wà nínú ibi tí a kà fún yín yìí. We saw it as a written record and the passage we read unto you. Bẹ́ẹ̀ ni àwọn àǹfààní tí Ọlọ́run dá mọ́ ènìyàn ògo tí Ọlọ́run dá mọ́ ènìyàn ó wá bẹ̀rẹ̀ sí í fi àwọn ènìyàn sílẹ̀ lọ. And so the opportunities and benefits God created with man started to depart from man. Fún àpẹẹrẹ ojú àwọn méjèèjì là. For example, the eyes of the two of them became opened. Wọ́n mọ̀ pé wọ́n wà ní ìhòhò. And they knew they were naked. Fún ara wọn ni wọ́n sì fi ewé ọ̀pọ̀tọ́ ṣe bàǹtẹ́ That's if people ìhòhò wọn. And by themselves they use fig tree as leaves to cover themselves as aprons. Wọ́n fi ara wọn pamọ́ kúrò níwájú Ọlọ́run. And they hid themselves away from God. Ohùn Olúwa sì di ẹ̀rù fún wọn látọjọ́ náà lọ. And the voice of God became fear unto them as from that day. Ìwọ̀nyí fi hàn gbangba pé èso igi ìmọ̀ àti búburú tí wọ́n jẹ ni. This showed that the fruit of the knowledge of good and evil which they ate. Ti pa agbára agbára ìyè tí ń bẹ lára wọn run. has killed the power of life that was in their body. wọ́n sì ti di ẹni kíkú. and they are now dead. agbára ikú sì ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú wọn. and the power of death have started to work in their body. fún ẹni tí ó ti fi ipò mímọ́ àti ti ọmọ sílẹ̀ tó sì di arúfin àti ọ̀daràn ẹ ká kíyèsí ìbálò Ọlọ́run pẹ̀lú wọn. for one that have left a holy position and the sonship position they've been before now they are now criminals let's observe God's relationship with them. olúwa ọlọ́run wí pé. the Lord declared. fún ìyàwó ádámù. unto Adam's wife. èmi ó sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀. I will increase your hardship and your conception. ní ìpọ́njú ni ìwọ máa bímọ. it is in hardship that you will give birth. lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò máa fà sí. and unto your husband shall your love be drawn. òun ni ó sì máa ṣe olórí rẹ. and he shall be your head. fún ádámù ní ti rẹ̀. and for Adam. ni Ọlọ́run wí pé. the Lord declared. nítorí tí ìwọ gba òun aya rẹ gbọ́. because you heeded the voice of your wife. ìwọ sì jẹ nínú èso igi náà. and you ate out of the fruit of the tree. nínú èyí tí mo ti pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀. of which I commanded you not to eat thereof. a fi ilẹ̀ bú nítorí rẹ̀. the land has been cursed because of you. ní ìpọ́njú ni ìwọ máa jẹ nínú rẹ̀. is in hardship you will eat out of it. ní ọjọ́ ayé rẹ gbogbo. throughout your life. ẹ̀gún òun òṣùṣù ni yóò yóò máa hù jáde fún ọ. It is thorns that will grow up for you. Ìwọ yóò sì máa jẹ ewéko ìgbẹ́. And you shall eat of the herbs of the bush. Ní oògùn ojú rẹ ni ìwọ máa jẹun. And in your sweat will you eat. Títí ìwọ fi padà sí ilẹ̀. Until you come back to the earth. Nítorí inú rẹ̀ ni a ti mú ọ wá. Because out of it you were brought. Erùpẹ̀ sáà ni ìwọ ìwọ yóò sì padà di erùpẹ̀. You are a dust and you will go back to dust. Eléyìí wà nínú Genesis orí kẹta. This This can be found in Genesis chapter three. Láti ẹsẹ̀ sixteen sí nineteen. From verse sixteen to nineteen. Nísinsìnyí a ti rí ohun tí àwọn òbí wa ìṣáájú ṣe. Now we have seen what our forefathers have done. Ìkùnà ńlá ni yóò jẹ́ fún olúkúlùkù ènìyàn tí a bí sínú ayé. It's going to be a great failure for everyone that is born on the earth. Tí í ṣe ìran Ádámù láti máa gbìyànjú láti yọ kúrò nínú ègún wọn. That is of the generation of Adam to get themselves out of the cause. Láì gba ọ̀nà tí ọlọ́run là sílẹ̀ fún àbáyọ. without following the ways God has laid down for solution. irú ẹni bẹ́ẹ̀ yóò máa tinú ègún wọnú ègún. such a person will move from one cause to another cause. títí wọn ò fi parí rẹ̀ ní ọjọ́ kan sí ọ̀run àpáàdì. until they will one day end it in hell. ìgbésẹ̀ tí olúwa wá gbé. the step God took. kí ó má bàa yọrí sí ọ̀run àpáàdì. so that it will not end in hell. ọlọ́run wá fìfẹ́ òun pàápàá hàn sí wa ní èyí pé nígbà tí a jẹ́ ẹlẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. God showed his love unto us that while we were yet sinners God gave us Christ. Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú kó wà God do not want the death of sinners but for him to repent. Ẹ̀ṣẹ̀ tó ga jùlọ ni ẹ̀ṣẹ̀ àìgbà Jésù ní Olúwa àti Olùgbàlà. The greatest sin any man can commit is for him not to accept Jesus as his Lord and Savior. Ọlọ́run lọ́wọ́ ìfẹ́ àìṣẹ̀tàn sí ọ God is extending his true hand of love unto you today. Ọgbà àánú tí Ọlọ́run fi lọ receive the mercy God is extending to you. adá ìhògo yẹ padà fún ọ. that glory was restored back to you. ní kété tó o bá ti tẹ́wọ́ gba Jésù ní Olúwa àti Olùgbàlà. immediately you receive Jesus as your Lord and Saviour. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kì í ó the Bible say whosoever receive him we not perish. ṣùgbọ́n yóò ní ìyà ní pẹ̀kun. but we have everlasting life. a fẹ́ ké pe Jésù fún ọ nísinsìnyí. we want to call on Jesus for you now. ó sì máa ṣàmì. and say amen. bàbá wa àti Ọlọ́run wa lẹ́ẹ̀kan sí i. Father our God one more time. a fún ohun tí ó sọnù nínú ọgbà Édẹ́nì. We thank God for what was lost in the Garden of Eden. Tí a rí ìgbà padà láti inú Kristi Jésù Olúwa. And was reclaimed back in Jesus Christ our Lord. Gbogbo ẹ̀yin tí ẹ tẹ́wọ́ àdúrà tẹ́ ń ṣàmì lọ́wọ́lọ́wọ́. All of you that are saying amen now. Jésù ọmọ aládé àlàáfíà. Jesus the Prince of Peace. ó dá ògo rẹ padà fún ọ nísinsìnyí. has restored back your glory right yeah, now. gba àlàáfíà nísinsìnyí. receive your peace By now. gba ìwòsàn nísinsìnyí. receive your healing now. gbogbo ògo tó sọnù á dá padà fún ọ lórúkọ Jésù. all your lost